كل ما نشكوه يا رب عافنا كأيوب إذا عافيته بعد بلواه وما كان من ربه فإنك ربه وما كان من مولاه فإنك مولاه وأنجح لنا منك المطالب كلها وحقق لنا فيك الذي قد رجوناه وأسبل علينا ظل سترك وكفنا من السوء والمكروه ما نحن نخشاه وأنزل علينا لفضل يا من بفضله وأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما وما زادهم إلا إيمانا وتسليما أعانكم الله أعوذ بالله الشيطان الرجيم بسم الله مبين عنكم وعنكم الحمد لله الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته أقول مبادئة أزوان المسلمين الحمد لله أتنطل أن يكون كيولون أتيولا رفع النبي صلى الله عليه وسلم أن يبادئ دعنا من جكف مقوى Ọlọ́run ṣàlékún kí annabi wa bá ní ṣàlékún rẹ̀ àti àwọn ará ilé annabi àti àwọn sọ̀hábà rẹ̀ tó bá ń sa àwọn tó kẹ pẹ̀lú annabi ìjọba ìyáma mayọ̀wá ilẹ̀bí ìkẹwò bàbá àti yawa mayọ̀wá ilẹ̀bí ìkẹrẹ àwọn ayawa àwọn ọba lẹ́dà dákùn àfilé fọ́nà ẹlẹ́ láti wá kúra ó fún ọba lẹ́dà nínú ọ̀kan nínú ilé rẹ̀ lórílẹ̀ dákùn má ṣe ní ìrìgbé o wọ́n jẹ́ jẹ́ pé ìrìta jẹ́ ń bẹ̀ o náà ní pé a wá fún ẹ̀fọn ló jẹjẹ ọlọ́mọdé orí bẹ̀ fún ọ rọ́dà ní kàṣẹrẹ tí wọ́n bá rí

wọ́n se lè ní àgbà máa o àwọn kan bẹ́ta jọgbà lẹ́sìn ọ̀ sí wọn kù dọ́dún ọbára àdákù sí ajẹ́jẹ́ àmì táwà ló sì kẹ́ dẹ́kùn mọ́sẹ̀lẹ̀ ilé ta sì kẹ́ yóò àwá ń bè ọba dẹ́dà nínú àdàmíkà sí wípé gbogbo ìpayà tá kú wọnú rọmọdọ́ yìí kọ bá ní sọ́dí ìfúkàdálẹ̀ gbogbo tọ́kọ̀ wá ti balẹ̀ kásíwọ̀n rọmọdọ́ ti ń jáde rọmọdọ́ yìí mẹ́jì ò dípa yàfẹ́ nípa ọkàn wa bí ṣàkìlá haúlẹ̀ wà láàrúwọ́ta àwọn nǹkan tí a ma yìnàna yọ́ ma jẹ́ lórí àwọn nǹkan tí mẹ́wàájú wa náà àsìkò dáwà yìí kí ni james asalam tọ́kọ̀ wà lẹ́kọ̀ọ́ rẹ̀ tó kọ́ aláṣẹ rẹ̀ jẹ́mọ́ ẹ̀dàkùn a ń pè kí ní kan ní àlàáfífà kí nǹkan máa dùnmùyàn kéyìn ó fi wá fi ẹ̀mí rẹ̀ sọ pé òun ló wọ́n wà solúsà fúnra kò débi ọ̀rọ̀ ẹ̀sìn o kọ́ ìdáyì gbogbo mùsùlùmí lagbọ́dọ̀ gbọ́yé bó ti ẹ̀jẹ̀ pé kò sí ẹ̀ tí èéfì nígbàmí o pẹ́ sọ ní Yorùbá wípé ẹ má nífẹ̀ẹ́ ẹ̀sìn Ọlọ́run ju ọlọ́run gangan tó lẹ́sìn lọ kámọ́ ní kí ni o àmọ́ nífẹ́ ẹ̀sìn ọlọ́run ju ọlọ́run tó ní ẹ̀sìn lọ tó ní káṣẹ́ àwọn àbẹ̀rẹ̀ wá sí ibi zakatul fitri ká tó dé di ọ̀rọ̀ rit zakatul fitri òun ni zakata mọ́ ń yọ nítorí ipa fẹ́ túnmọ̀ tàbí lásìkò tí àwọn mùsùlùmí túnmọ̀ táa bá tún níta kọ̀kọ́ ń sọ fún apẹ́ ń bá gbáwẹ̀ nìkan ni ó máa yọ táa bá tún tẹ̀ kejì ń sọ fún apẹ́ gbogbo mùsùlùmí tí ń ní báyìí tí ń bẹ láyé wá ní déédéé sọ́ọ̀wù kan ló ń jẹ zakai ewu ní káwà mú méjèèjì ẹjá sún àdítàbábí Umar radiyallahu ta'ala anhu tí mọ́ bọ̀kọ́rí gbọ́wàá أني فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على الذكر والأنثى والحر والعبد والكبير والصغير من المسلمين النبي ni ọlọ́run ni sọ fún pé ó ti di ọ̀ranyàn lọ́rùn ẹni kọ̀ọ̀kan yín kẹ́ẹ̀yọ déédéé sọ́ọ̀wù kan àbọ̀m̀bẹ̀ nígbàwo nígbà tí tẹba fẹ́ túnú fọba dẹ́dà ẹyọ́ dandani lọ́rùn ọkùnrin dandani lọ́rùn obìnrin dandani lọ́rùn ẹjí èsẹ̀rú dandani lọ́rùn ẹrú dandani lọ́rùn àgbàlagbà dandani lọ́rùn ọmọkè tọ́wọ́n bá jẹ́ mùsùlùmí kọmá gbogbo ẹ bá ń bá wa táàfáà bá ní bẹ́ẹ̀ ni ebi ló mú wọn sọ bẹ́ẹ̀ o tí ẹmọ̀ pánlẹ̀ ni ó gbé fún ní tó ń gbọ́yé kí ló mú wọn sọ bẹ́ẹ̀ o ẹn tí ẹ̀bá ṣe mùsùlùmí tó bá bá wà o ṣùgbọ́n tí ìmáàmù bá rí pé kó wọ́n pà lọ́wọ́ rẹ̀ fún àti á ní ìdíẹ̀ kọ́ sọ fún ẹ pé sàárà mú ìyọnú rẹ̀ kó ó dì ní nígbàtọ́lẹ̀ bí ìṣọ́ àwọn tí nǹkan ìjọ́rìn fún ọdá ọkọ̀ àgbàlagbà kí o sí ìṣe gbogbo àgbàlagbà ní máa gbáwẹ̀ gbogbo àgbàlagbà tí o gbó bá ti sọ́dẹ tí o lè gba àwẹ̀ ma ni máa ń se máa ń yóò sì bọ́ wọn ní ẹ̀ẹ̀kan rọ́dí allahu ta'ala anhu wa àrùdọ́ bákan náà títà wọn bàbá rújú ọmọ èké ńkọ́ ẹn tí ọba tí ìbàlágà àwẹ̀ ìṣẹ̀lẹ̀dẹ̀ lọ́rùn rẹ̀ ajẹ́kọ̀ṣà láàfilè fítírì kèése fẹ́ ni ọba gbáwẹ̀ tàbá wá fẹ́ sọ́ọ̀kọ̀ rẹ̀ sáàpẹ̀ ní zaka tàà mọ́ yọ lásìkò ọgbọ̀ náà bá lọ́dún dé ẹ̀tùnú fún mi ẹlẹ́ẹ̀kejì ọlọ́run sọ́sẹ̀rọ̀lá ìgbìlá àwọn alákùnmọ̀lá tẹ́jẹ̀ mọ́mọ̀ saudi inú àwá ìlò yìí olèmọ́rùn rí ọmọ sáà sẹ́jẹ̀ mọ́mọ̀ saudi mú jẹ́ máa ṣàtẹ́kí wọ́n jẹ́ náà àwọn ọmọ rí ọmọ ọ̀dá àjọ wọn ni a mọ̀ kan aláwọ̀ sẹ́yẹ̀ jẹmáà zakatui torí ipa fẹ́ túnú táàgbàwẹ̀ fọ́lọ́m tán láfẹ́ fi yọ́ ni àbí torí pé ọ̀fẹ́lẹ́dà ní ayọ́ sásìkò ìtúnú torí kíwà láti máa yọ́ النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم من أهل إمام أبو داود قوى بإسناد صحيح من حديث أبي بن عباس رضي الله تعالى عنه وأرضاهما أني فرض صلى الله عليه وسلم زكاة الفطر تورة للصائم من الرفة واللغو من من من الرفث واللغو وترمة للمساكين من أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداء بعد الصلاة فهي صدقة من الصدقات النبي ندد قل زكاة الفكر لون تعالي لون ببو مسلمي tọ́bátí ní dédé òsùn oúnjẹ yẹn irú لصائم من ní túrọ̀tà lè sọ́ìm mìnà rọ́fàtà lágbì ọlọ́run ọba sẹ́ ní ìfọ́ aláwẹ̀ máa níbi àìrí orí ọmọ mi tó ṣẹlẹ̀ sínú àwẹ̀ ó sì èsì wòkú wọn ni ó sì èsì sọkúsọ ni wọ́n fẹ́ tó ń jẹ ogun ni ìdí ẹ̀bá kó sí lọ́nà ọ̀fún ọ́sàrọ̀lá ni lómi bá sí lọ́nà ọ̀fún gbogbo àwọn nǹkan tó sàlẹ̀ díẹ̀díẹ̀ fún aláwẹ̀ tó ọlọ́run ó fi zàkátù lè fítírì yóò dì irú kí wá láyọ̀ òṣòrò ní ọlọ́run tó wá sí ní túrù mẹ́tẹ̀lì oúnjẹ ìdùnnú fọ́dún lílì masàkì fáwọn aláyẹ̀ ibi tí màtí ajírí hal tó kọjú zakatul fitri náàdán sí àlẹ́yọ zakatul fitri kápòwó yọ jama'a an kí a masu lórí mẹ́mbàrí ní jùmọ́ àtọ́lọ mọ́ wá sọ àwọn ọ̀rọ̀ kan ọba dẹ́dà sí jẹ́rì mi lórí ọ̀rọ̀ lánàá mo ní ìgbà tó di pé la ilaha illallah àwọn èèyàn ń fi ẹ̀sìn gẹ́gẹ́ tí ọ̀kan àwọn àfẹ́ẹ̀sìn bá sọ̀rọ̀ tí àwọn èèyàn rí pé ọ̀bá tánàbí sọ́ọ́lẹ̀ ó kálùkú ọmọ àwòrán rán ijú ẹni kí wọ́n wá ní ìdí ọ̀rọ̀ yẹn láti fi báàkì tó ń gbé lọ yọ pàpàdà jí ẹ̀ wípé àà ah, ibá ah, fẹ́ẹ̀sì kan sásọ pé èdè ẹ̀sùn fẹ́ ẹnu hmm. àbúwà nìfàlà ní só lọ́lọ́rọ̀ sí a ìgbìyànjú kọ́dà ọ̀rọ̀ kan rọrọ̀ mọ́ tẹ́ ni ṣùgbọ́n tó tó ń sí ọlọ́run ọba ń sọ ó ní yọ́ máa jẹ́ oúnjẹ zakai sí rẹ̀ torí ọdún ni kọ́nà tó jẹ́ wípé ẹni tó jẹ́ pé asínú àmọ́ntáàfi jẹsàrí ajẹsàrí àmọ́ntáàfi sínú kó mú wá bábà ń díjọ ọdún kádọ̀rá inú oúnjẹ ni wọ́n pè kí lọ wá sọ́dọ̀ owó nígbàtàwọn tí ẹ owó kalẹ̀ fẹ́ sọ ìmámù àbọ́ àdúgbà ti yọ̀rànlọ́rọ̀ ara ti ẹ̀lọ́rẹ́ tí ń bá sọ̀rọ̀ tó takò tánàbí sọ ẹlẹ́ ọ̀rọ̀ mídà ẹmọ́rọ̀ ànàbí àwọn tí a dáálẹ̀ tí a tún rú lọ́dọ̀ tí a ń bí ó lè mẹ́rin náà ni àwọn tí wọ́n ń fi ẹ̀sìn sẹgbẹ́ ni o mọ́dẹ̀ sọ níbẹ̀rẹ̀ wá sí wípé ẹ̀tọ́rọ ẹ má jẹ́ kí a máa wà emotional kọjá tọ́lọ̀mọ̀ bá gbé kalẹ̀ ààlè kọjá násù alàdílà ṣẹ̀rẹ̀ yíyà àwọn ẹ̀rí ẹ̀sìn a lè nífẹ́ ọlọ́run kọjá rẹ̀ àwọn asọmọ wọn tẹ́ ẹ̀bá gbàjọ lówó tẹ́ ẹ̀fẹ́ máa fá láìní kó lè rántọ́ bá wùn àánú iná ẹ̀wọ̀ ìjọba lẹ́yìn ti ṣakí àní stop nursing <laughs> ẹ̀sìn ní ìdìkọjá ní jẹ́ pẹ̀lú jẹ fún àwọn aláìní níjọ́wó lọ́jọ́ ọdún àwọn ahán ọ̀sẹ̀ ìlú jajẹwọ dáwà kí ni dáwà bọ̀ ṣe ní ó dó oúnjẹ fún ọ̀sàkí lọ́jọ́ ọdún wọ̀lẹ́ ọ̀sẹ̀ lè lámì hmm. mo fún ọgbọ̀ ẹni kan láti rí kọ́lọ̀mọ́dé ọwọ́ dárò lẹ́lẹ́ àgbà ọmọwé ní wọ́n òyí sí àgbà alákọ̀wé mẹ́bẹ̀ẹ́ tẹ́ bá gbọ́ ti bá alákọ̀wé ọ̀bẹ̀ ni mo mẹ́rin ọ̀dẹ̀ ẹni ó farabalẹ̀ gọ̀ ọmọkẹ́lẹ̀ náà sọ ni máa pè ní alákọ̀wé yóò sọ fún ìyàwó rẹ̀ lọ́sẹ̀ sẹ́mi ni fowó ọbẹ̀ ilẹ̀ kí o fowó ìlúbọ̀ọ́lẹ̀ tó wárọ̀sẹ̀ ti ń bọ̀ sí wo fowó ìlúbọ̀ọ́lẹ̀ ọmọ mẹ́rin labí méjì tó wà secondary school méjì wọ́n ní primary school èmi ó mú kàn ní primary school ní mú kàn ní secondary school alákọ̀wé alákọ̀wé style àbítẹ́kẹ́ sórí rẹ̀ pé ẹni tí mọ̀ ń sọ yìí ọmọwé ńlá ni wọ́n wọ́n tó wá jẹ́ prófẹ́sọ̀ àwọn àjọ ìsinmi lánàá fún ìsáṣọ́ ọ̀rọ̀ ní bèèrè tàbí àfẹ́ bèèrè ní ọba yọ fóònù èyí ma kó díẹ̀ nítorí pé ẹ̀sìn wa náà sì náà ni torí ta bá tó tara alẹ́wà náà lọ́pọ̀ àjẹ́mẹ́ tí ó bà máa bá ní sọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀tọ́ kó ìwò pé o tó bá jẹ́ kọ́lọ̀ náà lọ́lọ́n gbíjà tó tó bá ọlọ́n sọ̀rọ̀ ó gbé ìjà wọ́n ń lu ọ̀rọ̀ síbòmí ní òótọ́ ọ̀rọ̀ ni o ṣe bí ìtọ́ ọ̀fẹ́ká gbọ́yé pẹ̀ náà lọ́fẹ́ agbọ́yé ó sì wá bí ẹrẹ́rẹ́ ibi tí mẹ́sẹ̀gì ẹ̀ ti wá ẹ̀dì mẹ́lẹ̀ kí ló jáde nù mẹ́sẹ̀gì trump tó wá 2 kápẹ́wà 2000 gaari 600 èlùbọ́ 800 nígbàgbà prọ́fù wọn bí wípé ò stáà kí ni i'm confused ṣe a lè fún yọ kí ní ìdíṣẹ́ bó ń jẹ ni wọ́n pè in tí ìfànlẹ́ sí o mo ní sẹ́ẹ̀tì fúlẹ̀ wọ́n láwọn òfúlẹ̀ wọ́n ní kẹ́kẹ́ wọ́n bà wọn lẹ́rù oríkìrí bà lẹ́rù wọ́n láwọn wò pé sí pẹ́bí náà lólósì ládùgbò mi tàbẹ́ tí mo dáhùn tí ń bá wá fẹ́ ìlú olẹ́fẹ́ bá mú lọ ẹ̀rẹ́ jẹ́ ń pè professor emmanuel wà láìmú máa ronú ọkà jẹ́ pé ìrònú ò sí èsì fẹ́sì ẹ̀rùn nínú sórí ẹ̀sì ti ní ojú ọ̀pọ̀ tí ó ti gíní o tí ń tọ̀ ekú rẹ̀ ṣeré sáà Ekú dání o. Ekú ẹ̀sìn, èsèré sáàbà kó ti lójú òkú ọ̀nà tí ń tọ̀. Kó ti lójú òkú ọ̀nà tí ń tọ̀. Kápẹ́ ti ọkọ̀ orí ni, ìsàlẹ̀ sọ́ọ̀sì, ìsàlẹ̀ fúfúrú ẹ̀ká máa bọ́ Orí rákà mẹ́rin torí bá ṣe kí ni abùkátà tí ó mara wà náà ẹlòmín ṣe road walking láàrin 2 hours tí ó sì fi kíọ̀ kápẹ́tọ́jọ́ orí ni àgbàlagbà tí ọmọ bá tí àná àlàbà sọ pé ń gọjọ́ orí ní ẹgbẹ́ bá ṣe kà náà lẹ́ka torúkọ ẹ̀fẹ́ ti dá ìṣẹ́ tàbí ní tẹ́sì àwọn èèyàn nígbà mẹ́ta yí wọ́n mọ̀ abẹ́ kẹsìn ọgbọ́ ẹ̀yìn fóhùn àgbàlagbà rèé

wọ́n ní àwọn ní ìdí dáwà bọ́ọ̀sì la ilaha illallah wallahi mo sì gbé kalẹ̀ prof ní gílórí ní àà ah, kú túbà rí ẹ̀yìn tó kí ni ẹ̀yìn tó àkádà rẹ̀ ah, jẹmọ́ ojú ànábì rígbà tí gbẹ̀láyé ojú rí òtò yé rígbà tí ó sì máa súnfí àwọn jẹ́sìn pópó lọ́ntíyàn láìwẹ̀yìn alùsúnmọ̀ ẹlẹ́gbẹ́ náà onáàlú náà lè kọ̀ntró rẹ̀ pẹ̀lú bí ọpọlọ wọn bá lọ sí torí ọlọ́nà ṣe tàbáradáwọ́ rọ̀ sáàwọ̀ mẹ́rin tàbà ní school of nursing sáàmì wà jẹ́ mẹ́rin school of nursing tàbá ní fẹ́nà tó jẹ́ pọ́nà tàgbà nínú bóò láti kọ̀ntró rẹ̀ jẹ́mọ́ ààyè kẹ́lá ààyè yìí kọ̀ sẹ́ni tí ò lè ṣubú síbẹ̀ àfẹnilọ́n bá mú dúró bàbá tó bí ìwò ọ̀sọ́ fún ipò wọn ní gbalada iṣẹ́ kékeré kọ̀ kí yóò fi àwọ́ fọmọ́ ẹlẹ̀ ìyàwó gẹsẹ́wọ́gbó tó dé ọmọdàmúgbó alẹ́gbẹ́ kúta tí ó ń wọná ọdọ̀dọ̀ lọ pàwọn ẹlẹ̀ kó tí lé olóòwò ojú fún wa ọlọ́run sànú wa bí ẹgbẹ́ wá rí ọmọ ìsọ́kó iṣẹ́ ìṣiṣẹ́ aláìbàrẹ̀bà ìṣàbí àwọn tí ẹmọ̀ lẹ́yìn ìṣò rẹ̀ lẹ́yìn àpapọ̀ pápá kí o náà aṣájú sọ wà ní pé orí adẹ́kùn ni orí adẹ́kùn sí rẹ̀ kìkìrí ni ó pápá wọ́n jù bẹ́ elérẹ̀kọ́ wọ́n jù bẹ́ ọlọ́rà bẹ́ẹ̀dì wọ́n jù bẹ́ elérẹ̀kọ́ ẹyin wọ́n jù bẹ́ tó pọ́ àbájọ́ ọdún tí ó kí ọlọ́ jáde omi adágún ni ẹ́ fún òní tóró àti ah. ah. wọ̀lú gẹ̀rí mẹ́ta ń dẹ̀bẹ̀ mọ́sánlájì ibẹ̀ ìrókò lálówú mẹ́ bàbá ẹ̀yọ́ kanáà kù tí ò sí di kírísítẹ́nì bàbá náà lè tìlé òtìlé ní 110 bàbá ń pọ̀ kùjẹ́ lọ́nà ìrókò lòwú nínú mọ́sánlájì ọlọ́wà tí èyí pẹ́ fàbú ti dé kú àpòlè kò sí ẹ̀má jẹmọ́lá o ń kálukú kàn jókò wípé o lè yí ẹ̀sìn ọlọ́run sókè fún àwọn o lè yí ilẹ̀ sí tí àwọn aláìrìn bá tún ṣépè ìjọ ọdún sí lórí gbé hmm. wọ́n sọ wípé fún oníbi ọ̀sẹ̀ kan ọlọ́run sì kẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọlé bí pẹ́tọ́ ní odidi ọ̀sẹ̀ kan pé tọ́ ọba bẹ́ kí n gbà wẹ̀rẹ́ máa bú aláìní fún odidi ọ̀sẹ̀ kan ọgbọ̀ àtẹ̀bí àti tó ní tààsì ọwọ́ ọjọ́ kan ẹtú chéńjì ẹ̀ sí owó ẹtú ń pàápọ̀ ẹlẹ́ìradáwàbọ̀ sí àbẹ̀bẹ̀ paláì sójọra àwọn asòkún lọ́jọ́ ọdún àfọwọ́wọ́ra bọ́ọ̀sì kò tó káà rọ̀ wọ́n fi pamọ́ ní ọdún ilé wọ́n ti dọ̀rún mìí ti bọ̀ máa oúnjẹ olànẹ́bì ní káyọ sallallahu alaihi wasallam nígbò láwà yọ àwọn afọ́ àpíyọ rẹ̀ sí mẹ́rin a ní wákìlì jàwáàzì àtùdẹ́kẹ́ tí ó ní káyọ ọlọ́dún ìjọ méjì tàbí ìjọ káyọ níbi èrì tàbí káyọ ọlọ́lá tọdún bá pé tọ́wọ́lẹ̀ jẹ́ máa lóṣù lónìí káyọ bí àmì tàbí níkíní ọ̀yọ̀ káàbọ́ bá fẹ́ mú ìyọ yẹn ajẹ́kùtù ẹ̀tì ní ìlọ̀dájú nítorí pé àdé sọ pé wọn ò ní rọ́sù àwọn ò ní tọ́mẹ́kì sí kọjáwà lójúbà ìjọ kẹ́nẹ́nà láàrín sí wákìlú jàwázì lè kí ló dẹ́fà àwọn sọ̀hábà mẹ́rin sí lẹ́ òdìní ẹlẹ́ẹ̀kejì orin wákìlú lístì ṣìbá àsìkò táa fẹ́ káyọ gẹ̀rẹ̀gẹ̀ lásìkò kọ́pùlẹ̀ lọ́rọ̀lọ́rọ̀kì ìlẹ́sọ̀lá táa bá ti kásù bá tàn ní tẹ́lù yẹn sígbà táa máa lọ fún aláìnìta bá fẹ́ gbé fún ìyẹ́ lè wà nínú atàràbàbìn Umar rọ́bí alátàràbọ̀ ó ní ẹwà àwọn sọ̀hábà nẹ́bí ọ̀pọ̀lọpọ̀ wọn minal masjidi ilal musalla yawm al-eid níjọ ọdún wọ́n èé padà lé mọ́tí ẹbá àwọn afá sọ̀rọ̀ èmi àti gbọ́dọ̀ kò fún bẹ̀rù gbogbo àsìkò kọ̀ọ̀kan bí bá ti ń jìnà sí àsìkò ànábìsì bẹ́ẹ̀lẹ̀ sí òní máa píọ́ tí è tó sọ ṣẹ́rùn pọ́mà nǹkan bẹ́ tọ́tẹ̀lẹ̀ ilẹ̀ Yorùbá tó jẹ́ wípé àwọn bàbá wa tí wọ́n ti wáyé bí 150 years sẹ́yìn àwọn kẹ́kàn bẹ táwọn tí ò sojú ti ẹ̀nà tẹ́ẹ̀mà náà gbọ́ òun ni wọ́n ń sọ wọ́n sọ wọ́n sọ wọ́n sọ tẹ́ẹ̀dò ní tẹ́lò ní ìbá ń sọ níwá yọ́ dàbẹ́ kó sojú rẹ̀ kó sojú rẹ̀ ẹ̀sìn náà ni ẹwà máa wọ̀lá àwọn kẹyọ́ ma lọ díẹ̀ díẹ̀ ẹwù èdè ọwọ́ aláàpìlẹ̀ dé Yorùbá sáà lè sọ bí ìtànàmọ́ sáwọn ará náà lè sọ bí ìjẹtamọ́ pé Yorùbá ń lọ lẹ́gbẹ̀ẹ́ kan inú wọn bàjẹ́ lẹ́gbẹ̀ẹ́ kejì ibinú wá ti ń tòlú wípé ẹ̀sìn gba àwọn kan ẹ̀sìn ó sì gbà ká máa pàm sún jàlá Ọlọ́run ti ń fẹ́sẹ̀ àdúpẹ́ o ọlọ́run wá sọ ànàbí ní àjìmáàkì tí ó wà ní ríbẹ̀ bẹ̀bọ̀ rẹ̀ kí ni ànàbí o ẹ pé ẹ mọ́ bèèrè òfò tí ó sọ tọ́mọ gbogbo ẹ ń bá ń paró ẹbọ mẹ́ni tí ìṣẹ́lẹ̀bọ̀ kọrọ̀rùn lẹ́yìn báyìí èèyàn dúó pọ́bà dẹ́dà ọ wá ní pé kò sí ọ̀nà tó lè gbà táàkì ẹ̀ lábìkẹ́ ilẹ̀ eh. lẹ́bìnrin ọjọ́ sọ́tẹ́ mọ̀ ń lò àṣùbá ní wọ́n lọ ẹgbẹ́ kí wọ́n wá kí wọ́n wá kí wọ́n tó wẹ́ àbí wọ́n àbí bá tẹ́ wọ́n lọ́yìn fi orí ẹni rẹ̀ sí bí ọ wá ń wọ ẹjí ń parọ́ ma ń wo rẹ̀ oníkẹ̀ǹdàdù fẹ́sẹ̀rẹ̀ ah. ah, tó sì gbọ́rọ̀ ń pa tó rẹ̀ ìṣàsọ́dọ̀ àborí pé lò ń fi lé yọra àwọn bí ọ̀rọ̀ tó ń dántò àwọn òdè sí o hmm. ẹlùmí sí ń kó papọ̀ títí ẹ̀ náà tánà hmm. àwọn àbájúmẹ̀ tẹ́ wí dáadọ́ lọ́dẹ̀lú yàrá ẹ̀dọ̀ wà ẹgbẹ́ fẹ́ ẹgbẹ́ bá yàrá ìjẹ ara gbé láyé yìí bí ó ṣe wà ìkan sọ mi ní ọjà aboríjà ìgbàtí nǹkan ti ẹ̀lú yìí ni ó ní ẹ̀sọ́ fákún bí ayá yìí tó ní a máa ṣe ogun bí mo rí 1000 lójúmọ́ 800 naira bẹ́ẹ̀ ní èso ògbẹ̀rẹ̀ fún ọjà bó lẹ́yìn ìmìnira wa kò lẹ́ta sí padà mo lé ní ọwà mọ́ abẹ́yìnmà àbúzẹ́mà èèyàn rí 1000 lójúmọ́ 800 ìṣógun bẹ́ẹ̀ àwà mm. tó mà Nigeria inú ọpọlọ rẹ̀ sí ní pé kún olè bà jẹ́ èèyàn ojú kan náà ló sì bó tún bẹ́ẹ̀ tó pàdé inú ọdún ọkọ̀ náà yọ́ ma kò túnpọ̀ ọkọ̀ bàbà sí owó ilẹ̀ kẹjá lè kí a wá ní kí a wá ní ìyàniláríjà ah, ọlọ́run dákùn yàrọ̀ mọ́dé sórí àtọ́ ààrínà igbó èsù bá ń polówó ọjà rẹ̀ ọlọ́run mọ́dé orí agolówó ààrínà wọ́n níbò lọ dájú ìgbàtà tàbá bóri látọ̀ sí rí kásìlọ̀ sí rí níbi ọ̀sẹ̀ àsìkò ẹlẹ́ẹ̀kẹta ó ní wọ́tù ìkàrọ́ra àsìkò akọ̀kayọ lásìkò yẹn lásìkò wọ́n ni tẹ́rìyàn bá ti júmọ́ tó ti rí dìde ṣùgbọ́n oòrùn tí wọ́n jọ ọdún wọ́tù tàhàrí àsìkò èèwọ̀ ní mẹ́yọ ó ní gbogbo ògbà tó rọ̀ bá ti wò lẹ́yìn ìjọ ọ̀rọ̀ kí ọmọ wá kò fẹ́ yọ zakato kìtìrọ̀ jẹmáà ẹgbẹ́ ìkọ̀mẹ́ntí mẹ́lìtì káàkùn tó ṣe tàwókì ó ti sọ fún àbúrísíkọ̀ ọdẹ̀ ti gbé fún wọn wọ́n bò yọ àbúrísíkọ̀ bá lò èkó lọ́lọ́ mábà àdébìtà kọlọ́wọ́ gbà ẹgbà wá yọ lẹ́yìn ìgbà tí àti mọ́sálásí dé ó sí ọlọ́run ní lẹ́gbàtà tí rí dìde ó sí ọlọ́run ní sọ́dákọ̀ ló ṣe sàárà mú sàárà ló ṣe kí lọ fàtàlẹ̀ bí ò sọ wípé ó fún jẹ sófò wàláì ọlọ́run bí tó ẹni tí wọ́n bá gbà níbi gbọ̀ láyé wàláì kọ̀rọ̀ kíbìdì sí ẹ̀rí gbogbo annáfò alìtàádí gbogbo àǹfààní tí bá ti máa sàn ọlọ́run òfòdúré rẹ̀ tó sàn kọ́dà gbogbo àǹfààní tí bá máa sàn bẹ́ẹ̀ lánìyàn lórí ẹ̀ ẹgbàládá lórí ẹ̀ kọ́dà kẹ mọ́ fẹ́ ṣe ẹ̀tù gbàládá kò sáníyàn yí mẹ́ kọ́dà kò fẹ́ ṣe lágbẹ̀rẹ̀ àwọn ìròyìn ọ̀gbádùn àgbókò ẹ̀pà àwọn akẹ́kọ̀ọ́ fún òjò síkíndì ọ̀gbádùn àgbókò àgbàdùn náà tó ẹsẹ̀ fẹ̀ rí mẹ́lẹ̀ ah. ah, ọmọ oko méjì ló jókòó tí àwọn alẹ́kọ́lá ọmọ tẹ̀lé ilẹ̀ ìlú àmà àpapọ̀ ọlọ́nṣẹ́ ọlọ́nṣẹ́ yóò máa sọ kò yóò gẹ́gẹ́ kí sọ òye ó ní à jẹmọ́ ẹjẹ́ àwọn abẹ́lọ́ nǹkan wọ́n tẹ́ ẹ bá rí bí ẹ́ ṣe ń ká ọ̀gẹ̀dẹ̀ lọ́dún yìí ah, ah, ọmọlé fẹ́ǹsì lélẹ̀ ọmọlé fẹ́ǹsì wọ́n kàmpù ẹ̀mọ́ ó ní ọjọ́ kan tí ń bá tẹ̀lé wọn lórí ká iṣu ẹ̀tẹ́ mọ́ fẹ́ mẹ́rin ó lójú ní rọ tó òfin tẹ̀lé ọlọ́run ah, bá ń náà ní bàbá ọmọ òkú ní mí bàbá wàhálà ìmọ̀rẹ́ tó bí mílẹ̀ rẹ̀ sáà nígbò orí súlọ́ mi oríṣi kan wọ́n ká ní mo ní ah, wọ́n kẹ́lẹ̀ <laughs> nígbà mo fún tọ́ jẹ́ ó ní ah ṣé mo fi ṣúgà sí orígbọ́nà ṣe dánú ilẹ̀ lẹ́ni àwọn aláwùjọ kan náà ah, wọ́n kọ́ ẹ̀yìn ràkúnmí ní ṣá ọ̀wọ́ ajílájẹ̀ náà gbogbo jẹ́ mẹ́fẹ́ kàbúrẹ̀ ni torí pé Ọlọ́run sọ wípé wọ́n láti fi máa tẹ̀dẹ̀ òunà ìwáyàkọ̀wọ́ Kọ́lá kọjẹ́ yẹ màálù, ẹ̀ẹ́dì àjẹ̀ náà wà, ó ní ah, ẹ̀yìn ah, màálù bó sí màálù ma ń yé ni ọ́dá sóyìn tí ń sin kòkòrò láwà mú láì jẹ̀nà kó wà bára ni ó pòdúsù oyin láwà mú láì jẹ̀nà ni ọ̀rọ̀ tó lágbára èyí sí ọ̀lágbára kó fún alẹ́yìn màálù jẹ tí màálù èsì yé Tóbi ọ̀rọ̀, títóbi ọ̀rọ̀. Èmi ọwọ́ lọ síbi ọ̀sẹ̀ wù. Ọlọ́run bá bí àpẹta bí o. Àmìnà, àmìnà. Ìwọ́ lọ bí ògèrè epo. Èmi náà wọ́ lọ bí ìpó dẹ. Ìwọ́ lọ bí àkúfọ́ ọgbá o. Ya Rabbi, ìwọ́ lọ. Ẹ ń bá kan oúnjẹ tí sùn jẹ lórí ta ni ọmọ ìpé olórí búkú. Iṣẹ́ ni rẹ̀. Dẹ ẹ̀fọ́ bomú. Orí ẹ̀ díẹ̀, wọ́n tó wá kó ẹsẹ̀ rẹ̀ sílẹ̀. Ya Rabbi. afọ́ bomú kò tún ràn kọ̀nà ó lẹ́nìkan jẹ wọ́n wà ní epo tí wọ́n gbìnlẹ̀ lórí ògèrè epo tó dálẹ̀ láàrin ọjà ọlọ́njọ́ tọ́rọ ẹgbò dáàrin ọjà tí pẹ̀tẹ̀ pẹ̀tẹ̀ dọ̀tí dídọ̀tí irú tágbàrà gbé wá ọlọ́njọ́ lẹ́nìkan bẹ́ẹ̀ jẹ́ ọlọ́run dákùn mọ́ fúnlẹ̀ fọwà fúnlẹ̀ láti kìsí rẹ̀ àwọn mọ́ zakatul fitri kí ló fà tàbí bí fi sọ wípé sàárà ni ọjẹ́ kò jẹ́ zakatul fitri ma nítorí gbogbo tàbà ní rẹ̀ bá ti ń sẹ́sẹ̀ a ní ọlọ́ọ̀mọ̀ fún ìlàdà kọ́nà kí èyàn máa fẹ̀ẹ́ sí olóòrùn ní tòótọ́ ọdá gbogbo àwọn òkú ọ̀yàwó ń dàrámù ìkún dàrámù gbóṣèlọ́ra náà yá àjókù kalẹ̀ lọ́bá ti sì tán pé wọ́n ń kó olùkú láàrín méjì alẹ́ àwọn ẹranko náà bá forí korí ìpé nígbòlá ìgbọ́ kankan láti bí ẹ̀yìn ọba pa tẹ́sẹ̀ pa náà bá gbọ́n gama bá ti lọ ní wọ́n bá darí bọ́ ọbọ̀ bí ẹ̀kì ó jẹ́ jẹ́ alájẹyó wọ́n bọ́ bí ó gẹjẹ alẹ́ lọ ó jẹ́ jùkọ́ ìgbóró wà lẹ́un tó ọmọ àgbàládà lórí àbí ìtọ́ lórí sósì fẹ́ sí bàbá nítorí pé in tó gbé kalẹ̀ àǹfàní ẹ̀sán sọ́dọ́kọ̀tì máa bó méjì sọ́dọ́kọ̀tì ìsàn àti jí ìsàn bẹ́ẹ̀rọ àmúlà kèése jọ́ tó kùkú o kèése jọ́ kìí kèé jọ́ kẹta o kèé jọ́ kèé jẹ́ o kèése ogúnjọ́ o kẹ́ẹ̀rọ àmúlà báyìí dájí o sì mọ́ kò rẹ̀ wà níbi 20,000 naira lọ kò rẹ̀ kà sọ́dọ́kọ̀ járíà èèyàn lóró bẹ́ <laughs> lọ́bàdé kọ̀kọ́ ó sì gbówá lọ́sí lábájẹ́ bàbá rẹ̀ ó gbà lára ọ̀tànà àníṣọ́lá kọ́tí ìsàn alẹ́ tí è sàn ṣùgbọ́n ẹwẹ̀ tí ó sàn ẹwọ bó ṣe sàǹfààní lójú ayé gẹ̀ ọ̀dà ìyẹ olóúnjẹ ni wọ́n ṣùgbọ́n bẹ́ǹkì wọ́n láwọn èèyàn ó ti jókòó lórí ẹ̀wọ́n ó ti mu sìgá mú bájá mú ẹ̀ẹ́ ìyá àwọn alọ́ra chéèlì wọ́n wà dẹ́yẹ bẹ́ǹkì kodò tí ọmọ lọ́lẹ́lẹ́ wọ́n àṣò ìjú ọba gbàgbé tí wọ́n sọ tí àwọn ìrẹ́lẹ̀ tẹ̀ jókò wọ́n sì máa balada lórí bá lọ́sọ́kò àwọ̀pọ̀ aláǹfààní tí bá ti ń sàn ládàá rẹ̀ wọ́n máa borí nǹkan sí ànàbí tọ̀lọ́ wá kọ́kọ́ sọ fún àpé àǹfààní tí bá ti ń sàn òun ọmọ sàn fún tọ̀ sí ẹni ọwọ́ afẹnu bá sàárà ayẹyẹ padà ó di sàárà ló ké sọ sọ́rọ̀kọ̀ járí ẹ̀ẹ́sẹ̀láfẹ́ ìfìdírímà ọ̀rọ̀ yóò kíà ẹni tí ó yọ zakatul fitr lẹ́yìn bàtà ti darí dé ní ìtì ó sẹ́ ọlọ́n ní wọ́n kọ́ sípò sàrá kan náà ran sàrá ni. bárakàlá fíkọ. ẹ̀sán pé ọyọ zakato fitiri kọ́ ni ó gbà ṣùgbọ́n nǹkan wọn lọ bẹ́ẹ̀ o torí pé kọ̀ yọ sásìkò rẹ̀ yọ gbalada sàrá ká pé nígbàtí ẹni ọyọ nǹkan tí ọwà ẹsọ́kọ̀ ẹ̀ṣẹ́ bí lọ lọ́pọ̀lọ́ tí ó yẹ kọ́ bẹ́ ní táa ṣe tó jẹ́ pé àǹfààní ẹ̀ ẹ máa ń sàn kọjá àbí táa fi sọrí ní tó sì jẹ́ pé ń táa fi sọrí nǹkan míì tó fẹ́ sàǹfààní ń bẹ̀ kò wù akọ́ sàǹfààní bẹ̀ àwọn àfáà mú àpèjúwe eku àparò so a lè sọ pé a fẹ́ gbin oko a fẹ́ gbin àgbàdo káwa ní agbìn náà tí wọ́n wá ń jẹ́ tí ó sì tẹ́ alọ́rùn ọlọ́run wọ́n máa fún wa ládàá bí wọ́n ṣe ń jẹun látara àǹfààní àǹfààní yẹn tó kọjá tó sísàn kọjá bí tí agbèrò rẹ̀ àánàkọ́bọ̀tọ̀. rẹ̀ ká máa ro pípẹ́ rẹ̀ pípẹ́ rẹ̀ ó ní bá ṣe pẹ̀lú oríire wa tó bá ṣe pẹ̀lú pé ní oríire wa pẹ̀lú oríire wa jẹmọ́ra èèyàn fẹ́ rasọ bùnúyàn aṣọ kan bẹ fẹ́lẹ́fẹ́lẹ́ ni 10,000 naira yọ parí ẹ̀ aṣọ kan bẹ kìí sí fẹ́lẹ́fẹ́lẹ́ 25,000 naira yọ parí ẹ̀ ta ọmọ dáa pọ̀ kí òṣèlú òkúrò mẹ́ torí pé ohun fẹ́lẹ́fẹ́lẹ́ ìjọ ọba ìyà náà oníkìkì bí bá ti ń bá ayé ayé lọ mọ́ lágbára àti gbóúnjẹ fún yàn mọ́ wá ògbá ẹ̀kọ́ rí fáfàrà ìrànà parí ẹ̀ mọ́ ṣúgà tí ń bí sí sẹ́rí sọ́kúdà lẹ́wà ní ṣe ẹ̀mà pé sọ́kúdà lẹ́ ó kọ rẹ̀ parọ́mà gàrí àtẹ̀wà tí ò ló mẹ́nú ìmọ̀ sọ́kúdà lẹ́ ṣe sọ́kúdà ojú ẹsẹ̀ ní àbísọ́kúdà lẹ́ kódà dojú ẹsẹ̀ ní káàkiri Èdí bẹ́ẹ̀ náà sáà ni wọ́n máa sùn ní sú ẹ̀wà àti gààrí pọ̀ bí ìgbà tí ẹ̀ ń sú ẹ̀bà tó tún jẹ́ ti yíbò ẹ̀bà tí wọ́n lè mọ́kànlá tí ó lè gbó jama'a èyí tí ó dùn lóyìn táà bá wá wù àwà ọlọ́ni wà látàyà mọ̀lúkọ̀ bí ìsàbílì ojú fi kún tẹ́ bá fẹ́ ẹ̀nà nǹkan láti fi wójú èyí ọlọ́run ẹ má wo tẹ́ ní ìdìmà kọjẹ́ pé lẹ́ẹ̀mà fàlẹ́yìn kó bàtà jáde fáláìní ọdún kọlá ìwọ̀n ni á ah, kò sí wọ́n ni lọ́kọ́ fún ìsúnmẹ́kà tí ó bọ̀ só lọ́ tó sí fúnra rẹ̀ bí apákà lọ́já mẹ́ òun ò lè wọ̀ mọ́ wá ṣáyé bàbá jókòó <laughs> bọ̀ kó lọ ṣàánú wa ó kàlùkú wa náà ẹ́ àà ọlọ́dà ó ní láńtà náà lè rọ̀ hátà tó fi kú ní màtúrí ìtẹ́ náà fẹ́ gbàlọ́dọ̀ ní ẹ̀lérí gbà àti tẹ́ ẹ̀bá lè náà tó wẹ̀ náà jù jẹ́máà tí è bá ṣe fún ìkànnà ìdá tẹ́lùmí ìbákọ̀kọ̀ ẹ̀gbé inú búùtù lọ́fẹ́kẹ́ ẹ̀gbó sí <laughs> pé

àwọn èèyàn tó wá rí bẹ̀lú ẹ̀dà àwọn akẹrẹ tí è dórí ẹran lé yàtọ̀ jẹ́ pé tàà bá pa fọ́lọ̀ ǹtán àwà láàjẹ́ tẹ́ ẹ bá rẹ̀ tẹ́lò mi ń pa sọ́ọ̀tún máa síra rẹ̀ sọ́ọ̀mọ́ sàárè rẹ̀ ìkòkò rẹ̀ náà mọ́ sàárè rẹ̀ sàárè ẹ̀rin iṣẹ́ tọ́ bá pàtẹ kòkò rẹ̀ náà ah, mọ̀ ní pé ẹ̀rọ tí ìdálẹ́ ń jábútẹ́bútẹ́ lọ́dọọdún nírọ̀lẹ̀ ẹ̀rẹ́tẹ́sẹ̀ lọ́sàn ìdálẹ̀ bí ìgbàjẹ́ pé ẹran ọ̀sẹ̀ kan tó bá ti kú òyíjì ní ọ̀nà ibi tí ó ti rán tó sì wà lọ́ọ̀kọ̀ tó wà lójú kan kọ́nà yíjì ni ó ti dù ní kára ẹ̀yọ ìgbèdélé yóò ti máa kó lọ àti pé ìkàbíbá yóò gbé lọ rẹ̀ orílẹ̀-èdè ó sì jẹ́ ọlọ́run sí ajẹ́jẹ́ rẹ̀ àwọn àgbàlagbà ọlọ́run wa fún ńlá kẹ́yẹ pọ̀ wọ́n lè nǹkan ahun kèénù máa ń bà tí ẹ̀kú tí ń kó pàmọ́ ti pẹ́ bó ṣe pọ̀ tó nẹ́jọ́ tí Ọlọ́run dákùn, ẹ̀mí ìkàlẹ̀ iná ìwọlúlé fún wa, mọ́sá fún wa, wọ́lọ́dà ah, ní kò sí rẹ̀, wọ́lọ́dà ní kò sí rẹ̀, wọ́lọ́dà ní kò sí rẹ̀, wọ́lọ́dà ní kò sí rẹ̀, mọ́sí alólóṣe o, má gárí sí kè fún wa, ẹ̀ẹ́ níbi ọ̀pá ibi lòun wọ́n wá lè ẹnìkan wá ààrẹ àríṣí kọ́láwá kọ́lọ̀mbá ni gbàbọ́ ìfẹ́ tó ti jẹ́ sí wọn ààrẹ ọ̀rọ̀ ní tí wọ́n bá ń sọ ìlú láàpẹ ilé ọ̀hún 1.5 million létí òjú bí tó rẹ̀ tààlà ẹ̀kọ́ lẹ́ẹ̀ mọ́mọ̀ ṣùgbọ́n kọ́pìtà ṣe sí ń kọ́ àìlótẹ́lú ilé tí a sọ pé oníjẹ̀kúrẹ́ bí tí èwé ṣe ní 500,000 mẹ́rin kò tí kàrẹ ní ẹ̀kọ́lẹ̀ ilé tuntun náà ní ìsìn náà a ní ìdí bá a ní ìdí àwọn agbọ́dà ẹ̀yìn gbogbo àwọn àkátà ń lò bí àánú náà tẹ́lẹ̀ náà gbogbo ẹ̀lẹ̀ ṣùgbọ́n yẹn kì bẹ́ ṣẹ́ẹ̀tí àlọ́ nága ìdáná tó ṣe ní àtúfà ìfòtúpátá ìfòyẹ́ pé ẹ̀kọ́ mọ́sàkọ̀ọ̀gbọ̀ ìlera ààrẹ wa fún ọlọ́wọ́ ọyún wa lọ́tọ́ àti ìbẹ̀lẹ́lú ààrẹ wa lẹ́gbẹ̀ẹ́ ààrẹ ẹ̀tọ́ máa ń jáwọ̀ náà máa dáṣùgbọ́ àwọn nǹkan báyìí níbo ní ti sàgá ayé tí ẹni ìdápọ̀ ààrẹ ní ẹ̀ ẹ̀jì ọmọ wọ́n bá ń kọ́lọ̀ ọmọ fún mi sí ẹ̀mà pẹ̀rọ ní pàdé èmi bí tèmi tàṣọ́dọ̀ ọlọ́lẹ̀ ẹgbẹ́ ọlọ́run jẹ́bì ọmọ pé owó mímọ̀ tó rọ́ nípa ṣùgbọ́n ọlọ́run jẹ́bì ọmọ àlájúgbọ́ bẹ́rún ẹgbẹ́ máa fọ́ ẹlùmíì fún rẹ̀ ló pẹ̀rẹ̀ lólóṣì ọlọ́run Mọ́jì àmà tó ní ọba ti ń gbà. Àmì ìnà. Tó ń dápọ̀. 100,000 ní tó jẹ́ ṣẹ̀, làkó òun pín sàárá ìtún jà ìbẹ̀lẹ̀ ilé ti wá yọbọ́ àwọn arábíwá aka olówà láì wà láì mọ̀ wá gbà fáwà ah, ah. láì àgbò aláìwọ̀lé sọ òòlé kálá ìwà bí ọlọ́yẹ okó wá bí ọlọ́sẹ̀lẹ̀ Sọ́ọ̀rù sí ẹni gbogbo tí ó bá ti pè ní òṣùnwọ̀n àsìkò ọmọ change ìlú ọmọ change ìgbà ọmọ change ṣùgbọ́n pàtàwọn mímọ̀ ń wò wọ́n rí wípé múdù kan lọ́nà mẹ́rin rẹ̀ oníṣọ́ wà nẹ́bì kan kí wọ́n ní ọdí múdù in tí a fi múdù ní ẹ̀kùn wọ́bá lẹ́ni tọ́wọ́ rí ò sì kéré jù nígbò sì fẹ́ tẹ́wọ́n tàà fẹ́ sòdíwọ̀n kọ̀wàpọ̀ kò sì tẹpẹrẹsẹ ṣe mọ̀ pé ń tá múdì wọn rẹ̀ báwọn a lè mọ òkúdúrú ẹ̀ gangan hmm. ah. hmm. ní ìsìn ṣe bí lùkọ́ ọ̀kẹ́lá máa fi mú tàà bá ní káyíká mú ẹ tọ́wọ̀ rẹ̀ wọ́n mọ̀ tẹ́dílà tàà fẹ́ mú wọn mínísì a because tí bàbá bá kí ọwọ́ bọnú ráìsì tí a bá dàbí kan márùn-ún tèmi lè mọ́kún tí bàbá bá fọwọ́ kan ó lè ó lè sí dédé àkóngò kí ọlọ́mí o ọlọ́ọ̀bà ń dó ti yíò bàbá kan bẹ ládùgbò ìjọ nígbàtí àti ìdàgbàtúbáì àwọn ni a máa gbẹ́sàárì ládùgbò tó àgbàkú wọ́n gbówó ṣùgbọ́n kankan wọ́n tọ́jú lẹ̀ fún abọ́ gàárì kan ni wọ́n mú ìlàjì wọ́n tó bẹ̀rẹ̀ bí wọ́n bá gbẹ̀tán wọ́n mú làjì òkú <laughs> agolo mẹ́wàá àwọn àgbàlagbà wọn ò nílé jẹ́yàn àwọn tó kú ti pọ̀ o bí ẹ̀ náà bá ṣe ń dàgbà sí làwọn tó kú ó sì máa pọ̀ sí lọ́pọ̀lú èèyàn náà ẹ̀yìn wọn tí kírò ẹjẹ́ wọ́n gbà rọ̀gbé o láìrẹ̀lá pé gbogbo àwọn kẹta sọ kìí sí pé ilẹ̀ ẹ̀kọ̀ bí mílé kò tí ẹ̀dá káwọn àfọ́mà aláwọn èèyàn tí a bá sì wá ìsànkú máa bèèrè bèèrè àfáà lọ́kọ́ máa bèèrè bèèrè ẹ̀ṣẹ́ ẹ̀gbọ́ yẹ́ ṣe àbà grams òun ní kí sọ̀rọ̀ àyìn tá a bá gbé lọ sí gram 2,500 grams no 2,400 grams bàbá ọ̀fẹ́ nítorí wípé múlù kan 510 òun ni grams yẹ mẹ́rin ó sì ní sọ́ọ̀rùn kan ṣùgbọ́n wo mímọ̀ wá bí alákìísí pé ṣe é màpìlẹ̀ òdí wọn yẹ gẹ́gẹ́ a ní ọwọ́ tí ó tóbi jù tí ó kéré jù a jẹ́ pé ẹgbẹ́ àrùn tàà fẹ́ wọn náà o ilmọ̀zún in tàà fẹ́ fi ọ̀sàkátù fìtìrì kápẹ́ tó bá wúwo ní ẹjẹ́ a máa fi kan toró nǹkan ti kún sàbá burú mẹ́ bá fi kún sẹ́gẹ́ ni o ọ̀sánrúmẹ̀ nítorí pé oúnjẹ tí ìlú bá jẹ ìlà máa fi yọ jẹmọ́ ń dáàbà lọ́dọ̀ ọlọ́run ní gáàrí ti jẹ́ gáàrí ọ̀nà Gaari wá rí ó tó wá bèèrè pé gáàrí tẹ́ láàrín nǹkan ṣe tọdún kẹta àti ẹgbẹ́ agbọ́njọ́ta nínú ah, àlọ́mà ah, ìmọ́gbò omi ó ti

tí ìlú ń jẹ jẹmá oúnjẹ wo ni gbogbo wa náà gbọ́lá fún báyìí tó ti gba kò lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ ìrẹsì kọ̀sánkú bí kẹ́yàn ọ̀sá àmì tí a fẹ́ gbé fún tí wọ́n fẹ́ fún lówó kọ̀sánkú mẹ́ sọ́dákọ̀ nìyàn àgàgà ẹ̀tọ́ bá fi ẹ̀wà yọ zakatul fitri ṣe mọ̀ kò sí ẹ̀ gáàsì tó bá jẹ́ pé yóò ní nǹkankan nǹkan àgbẹ̀lẹ̀ èèyàn ní tó wá sẹ́kù lè ìbẹ́pẹ kọ́sàdọ̀ kọ́wọ́n àlègbé pẹ̀pẹ̀ fún yà nígbàtí ò sí kàmínà ti gbé tẹ́yà ní náà nìyà bó sì sí ápù náà tó sì wà wà níta ní náà náà o náà lọ bó ṣe watermelon máa hmm. fẹ́ bá ṣe pè náà watermelon eh, bóṣò náà bọ́ṣọ́ gẹ̀dẹ̀ bọ́ṣẹ̀ ìjà bọ́ṣẹ̀ rán kọ́ndà àbúṣẹ́lẹ̀ kò ní ìdápọ̀ akitu sí bá ma akitu wọ́n mú ọ̀dá ìdá ìlọ́lá dàbínú èmì èpè bẹ́ẹ̀ mọ́kàpùkẹ́ lè máa ní dàbí pọ́ lè máa pè dàbí kí ni ó dàbí pọ́ kí bá ti máa èso tábùrù wọ́n yọ èso onú ẹ̀ yọ ọ̀pọ̀ mọ́ wà gùn wọ́n ti bó tọ́pọ̀ wọ́n wà dá wàrà omi wọ́n máa sì àti àwọn ìwọ́pọ̀ tó tẹ́ máa fi títí dàbíkọ̀ yẹn máa wọ́n ma wá rò papọ̀ bí ìpè yẹn rú ẹ̀bà yá àdínà mara wọn papọ̀ ápìtì rẹ̀ oúnjẹ oúnjẹ àgbàríkà tàbí jẹ́ nínú wa Faisal Ibrahim jẹ́ Ibrahim sọ́sẹ̀rọ̀ alá òsì jẹ́ ọlọ́rọ̀

pẹ̀lú sí kí tí a ti tẹ̀lẹ̀ èèyàn lè fi fùfú yọ jẹmọ́ sílẹ̀ ní ọwà àdówó ẹwùn tàà lè fi yọ sínú àdíké ni ó brẹ́dì àti tí èèyàn lè fi yọ iṣu àtẹ́yìn ẹjẹ́ kí ni ó ọba dẹ́dàá dákùn gbà ní bàrẹ́ lọ́wọ́ èyàn ti tábù yọ́ nígbà olú àti tó kù náà lẹ́nà rí tábù ẹwọ̀n sọ́ọ̀án min tábù la ilaha illallah jama'a bóòlá sí wa máa ìfàláì gbogbo wa ìtàbọ̀ ìṣàkátù ìfìtìrí alẹ́gbẹ̀fàláì ẹyọ kan tàbí rẹ̀ bá níbẹ̀ jẹmọ́ gbogbo wáyé tàà bá ṣe ṣàkàtù fitiri ẹni kọ̀ọ̀kan lè máa pín fún aláìsì mẹ́wàá jẹmọ́ àtọ́pẹ́ èèyàn fi ẹ̀bà yọ pẹ̀lú òsìkí ọwá ní aláìní 15 látìgbò bọ́bá gbẹ̀fẹ́lé ilé ọmọ gàm gbogbo rẹ̀ ọ̀tẹ́lẹ́lẹ̀ kò pín àṣì ẹwà jẹ́ jẹmọ́ tí a bá gbẹ́ṣì yé ẹ̀bà ní wípé oúnjẹ àkọ́gbọ́ wà bàbá bá mọ́sánláti jọ ọdún takàtìrí ní àṣàrò ní lẹ́làmà tí ó pẹ́bù pẹ́bù ma jẹ́ inú ẹ̀sì ìlọba dẹ́dà ti fọn tọ́dọ̀ tí ọkọ̀ mọ́ pẹ̀lú agbára rẹ̀ fún àwọn o ṣùgbọ́n tó bá ti dí ọ̀dọ̀ ẹni tí wọ́n yọ fún ó ti di mímọ̀ torí àfá àtọ̀fẹ́ dẹ̀sì rú máa lọ ní ìsọfún àti kí ní ń pa ilẹ̀ èèyàn yìí rí owó ti ẹ̀fún ẹ̀rẹ́ hmm. ọlọ́run a bá ti bẹ́ nìkan gbà wọ́n bá wà náà gbà ti àjọ ti ánà bá dé ẹ̀sìn ìnìyàn yóò bí ọjọ́ ẹ̀fún nínú ẹ̀ntí á fún náà hmm. kò ní epo náà lárí bí pa hmm. yóò rò náà jẹmọ́ sáà bá gbà lọ́wọ́ olówó ta ní ọ̀bàbà lọ́dọ̀ kan ní sọ̀díyà kọwàá jọ́ 29 orúsù orúsù orúsù ní ẹ̀sì pé rẹ̀ orúsù mọ́sá ìbínà ìbọ́kọ̀ pẹ̀kì kàbá ìtí mọ́ mọ́lọ́ mọ́lọ́ lọ́jà mọ́sá pàákì bàbá ìjọba wọn ní sábà ní sáwàdà sáwàdà pẹ̀kì pàálù orin dákùn lè hajjá tó ilẹ̀ ìfẹ́ kí ọ̀nà lọ́ọ̀lù oníkèèrè oní lọba mú lọ sẹ́yìn ọkọ̀ rẹ̀ nígbà tí ó sì báyìí wọ́n ti ṣe bẹ̀ lóṣùwòsùn sàkátùrù fítìrì ti ní kí mo bá màtí àjámù èèyàn tí mo lè gbogbo ìmúdà èmi náà bẹ̀rẹ̀ kankan tí mo lè fẹ́ ó lẹ́mi náà nǹkan rẹ̀ à ọlọ́run èmi gbàlú ibájú kọ̀ọ̀kan ó ní wà ní àtàrà àti àárọ̀ lóòrùn rẹ̀ ní tàbá lọ́wọ́ kí dákò kí rẹ̀ bùn hmm. ah. erin kú sí ìlú àìbọ́ bẹ̀rẹ̀ ah. àwọn èèyàn jẹmọ́ kò lè kó ìbẹ̀rẹ̀ àwọn balẹ̀kọ́ ọkọ̀ rẹ̀ jẹ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí a ń sọ ń bì kan kèrè pòsù wípé àwọn èèyàn gbẹ́jọ lọ́fà ìsìwálé ní ilé onínàwó wọ́n wà dà omi wọ́n tọ̀sà wọ́n tọ̀sà wọ́n àṣẹ́tọ̀sì wọ́n ti jẹjẹjẹ tó ti sún ọkọ́ bàbá àsòfò wọ́n à ń sọ di ráìsì padà hmm. ṣébi tẹ́ẹ̀tì máa lọ fóúnjẹ wọn dáwà bọ́ọ̀sì rí eh, àwọn ó ṣe pé ẹlẹ́yìn ó sì pé bọ́ọ̀sì tí ó ní gún rẹ̀ wàláì ó sì pé ṣe wọ̀n sáà ní pọ́kọ̀ náà ló pàá ah, anything náà lè wí they can say anything out ah, oúnjẹ àwọn lẹ́fẹ́ lọ fi kọ́lé ilé ọ̀nà ìbí ọdún mẹ́wàá lẹ́wàá ń rewó jọ ó sì pé ó sì pé aláìrí ó sì pé ah, ọlọ́jọ́ sí ajẹ́jẹ́ yàrọ̀ jẹmọ́ àbí àjàbá sí rí náà ìmáàmù àdúgbò gbóòlọ́rọ̀ ti fún wọn anáyàmọ́ wá gbé jákà ìfò gààrí náà sí rí wọ́n ti ágbé gààrí wá gbogbo lékè kún sí á lè tà mẹ́wìn ara ìsì wọ́n lè tà ẹlẹ́tà mẹ́wìn rẹ̀ wà wọ́n ti gẹ̀lẹ́ àdérè

tẹ́ ẹ bá rí pé tí ń gan jù tẹ́nìbọ̀dì lọ ẹgbẹ́ ilé ẹmà jẹ́gẹ́ okútùdọ́dún mi tó jẹ́ gẹ́ni ọdún tí ó dẹ̀ mí bọ́lọ́mbà pé aṣẹ́kù ẹyọ jẹ́ o ẹṣẹ́ gẹ́ni ó tó di gẹ́ni o ẹ̀yìn tí àwọn èèyàn sọ ayé ìpamọ́ wọ́dẹ̀ ọlọ́run sí ajẹ́jẹ́ o jọrọ wọ́dẹ̀ àwọn ọmọ zakatul fitri mélòó lọ́rọ̀ yẹn lọ́rọ̀ ẹ̀yẹn kọ̀ọ̀kan jẹmáà akáwùwá wípé ẹyọ sàkáyì fún gbogbo ẹ̀tẹ̀ bá ń bọ́nú àwẹ̀ jẹmáà asáwù yóò fẹsẹ̀ múlẹ̀ pé zakatù ti jẹ dandan tẹnìkan lọ́rùn rẹ̀ òní ọyọ̀ ìyàwó ọmọ ni ọyọ̀ ti ẹ̀kọ́ rẹ̀ tó náà bá lówó ṣùgbọ́n tí ọkọ bá wá fẹ́ ṣe ní bábí wà sáàtì ẹlẹ́ àkẹ́rí yóò sí kí bá yíyọ kò sáàbùrú mẹ́ kéèyàn yọ fún àwọn rẹ̀ kò sáàbùrú mẹ́ ṣùgbọ́n kéèyàn wá bú ẹkún ní yídì pé wọ́n lọ bí mo ṣe gbìyànjú tó ní ojú èèyàn o òkè àjẹ́ báyìí ah, ah. àwọn ń bọ̀ zakatu ìkiri wa madada lọ́rùn ẹnìkan fẹ́nìkan tààlì olùgbùnbẹ̀ tó bá ní ẹrù yóò yóò zakatu ìkiri fún ẹrù rẹ̀ kílẹ̀ ìwà jàáfí sàfí ìdánimọ̀ musulmi min hadithi àbí rẹ̀ta rọ́bí ọlọ́kàrùbọ̀ àbúrò ní ìlà sọ́dákọ́tà lè fi pèrè àìyíyọ zaka lórí ẹ̀rù ayìṣàkàlúlà ní òkú bó ṣe jẹ́ pé téèyàn bá jólówó ẹ̀bá ní ọkọ̀ 1 million kíkọ̀ ọkọ̀ jẹ́ 10 billion naira tọ́dún bá ti parí ẹ̀rù ìṣàkàlúlẹ̀ àfi ọkọ̀ tẹ́ bá fi ayọ̀ sàkà lórí ẹrù èèyàn bá ní 1 million ṣùgbọ́n sàkà tún lè fi kéré ẹni tó lẹ́rù ní ọba ẹrù rẹ̀ yọ́ọ̀wò jama'a ọlọ́pùdí asọ̀nà láyọ̀ asọ̀ tó bá dáadáa máa ń wọ̀ lọ rédíò àrínà àwọn mímọ̀ wọ́n lè má sí ìtìkáàfù asọ̀ tó fi sí ìtìkáàfù kan ìníkọ́ wà sí rédíò torí asọ̀ ìbáadà náà ní kọ́wàá ní ìpàdé ọlọ́pùdí ìgbìyànjú tí ó wọlé o torí pé nínú àdíta ìsìnmáyé ó ṣe ọ̀nà tí máa wọ̀ sí ìdí a sánà fi yá rí asọ́sọ́ dáájì ní àṣọ rẹ̀ ó ní pé ànàbí ń kásọ wá sí mọ̀tákáfù rẹ̀ ibi tí ń ṣe nílé o ẹ̀yìn bákan náà àìmọ́ lọ yídi ilé nínú kúrùpẹ̀ wọn fi fò nínú àríkà ní sọ̀sọ̀mọ́lì ó dá sọ̀sọ̀lá ní yáyà gbogbo ìwọ́n alfitri hátà ya kula tamarọ́jì nínú wáyà lọ́nà mọ́ buhari wà kẹ́lẹ̀ ya kùlùhún na wintron annabi è lọ yídi àtìgbàtọ̀bá tó sínú pẹ̀lú tamuru kọ́dà tí ó bàjẹ́ tamuru yìí tí tí ó pẹ̀ ní máa jẹ́ 3 bí ó sí sí ilé ẹyọ kan náà tí ó sì kí ni ó pẹ̀ kàjẹtàmùlò ọ̀dà pípọ̀ bẹ bákanáà nínú àríkì jábí Abdullahi ó ṣe lọ máa kọ́lápa tọ̀rí ìdáta àbàmí tọ̀rí ní rọ́jẹ́ àmì tọ̀rí ní àpá tàbí bàbá ọ̀nà kan lọ ọ̀nà mí ní ọba kọjá in táwọn ma sọ lórí ilé ìfẹ́ ẹ̀lẹ́ ní 40 pé n tàbí fi máa ṣe bẹ́ wọ́n ni torí pé kó lè jẹ́ pé àwọn tí ó sàlámà sí sì ó sì ọ̀sápọ̀ lọ́dọ̀ àwọn mímà rí ilé ìná jẹmáà níjọ ọdún tàbádé ìdì àìyànáfílà sáájú àìsí ìyànáfílà tàbátò pé ìdì tàn ámàrí tí máa mọ̀ káàkiri tàn ká máa bọ̀ lé kádùn ara nínú ìjọ ọjọ́ fún àwọn ọmọ jẹmọ́ nínú ṣẹ̀ríà gangan in e si

wọ́n ló gbọ́ sà ní ìràkán jẹmọ́ra káàmà àdúyàwó gbọmánú intestine wọn fẹ́ ni ṣùgbọ́n ọdún wá yàtọ̀ ẹ̀rùkún àwọn lọ sí zoo wọ́n lọ wọ́n ẹ̀kọ́ kí wọ́n sì sàfíìkì láti gbogbo bí tàbí wọ́n lọ 3000 park kíríkàkàkà ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ní kọ́nà ọkọ̀ ọ̀kan nípa pé àwọn ọmọ wọ́n ń dáàpọ̀ máa wọ̀n tí wọ́n máa bẹ̀sìn wọn jẹ́ ìmí ìbẹ̀ mẹ́tẹ́ ẹbá ti débẹ̀ disco ni wọ́n máa play ẹ̀lẹ́kò sí lọ ọkọ̀ yọ́wà wọ́n ti sọ iye tí wọ́n bí normal bẹ̀ ẹmọ́kùn ọmọ ìyàbẹ̀ wọn bọ́wọ́ orí bí iná pé bàbá ń lù ọ̀nà ìlọ́lọ̀ ọjọ́ ọ̀nà ilẹ̀ haúsá lù ìlọ́lẹ̀ hmm. ìlọ́pàá sọ ní èkó ibẹ̀ ni ẹ ti kó kápítà kó tí ẹ kó lọ sí inú ọdún bra sẹ́kítà ní ice cream níbẹ̀ ni ẹmú kọ́lọ́tọ̀ bá wí tó ní ọgbọ́n oúnjẹ wulé ti máa mú dájú àti mọ̀kí ní lẹ́yìn tó tàrà ní òtù yára tó mú méjì mọ́sàrẹ́ ò ṣùgbọ́n ọmọ àmójọ ọdún tó tí mọ́sàrẹ́ jama'a ilé ìdákọ̀ bágbàrẹ̀ ìjọba kó dídí adìẹ èèyàn lè lọ pín lájì èèyàn kàn pín àwọn abitọ́sọ̀ntọ́ ni ìgẹ̀ ìtàn kàn mọ́ mọ́là bágbàrẹ̀ ọ̀bà wá sí ara ẹkó sí oúnjẹ sí ẹlẹ́nu ọkọ̀ọ̀kan máa rán bí ó sì lọ bẹ́ẹ̀ náà ẹ̀dà ṣúgà lọ tí lárọ̀dí ọdún lábí àyè ṣe báyìí tẹ́rẹgbà ah, ọdún láwá ẹni albàríkà ló láwá ẹlẹ́ọ̀rẹ́ ẹgbọ́n sàlápẹ̀ ẹlẹ́gà ò ẹlẹ́rẹ́ sàlápẹ̀ ẹlẹ́gà láti ní aláfáwé mọ́ ẹlẹ́gà tẹ́lẹ̀ alọ́dún láàṣẹ tẹ́mọ́ ó tún wá máa bèèrè owó èèyàn lóṣù mẹ́ta tọ́dún lọ pé dádì wá ń jò látún lọ́ọdún ẹ̀bá dé yìí ẹwà bọ́bùra ẹwà glasses ìrà fún hmm. sunset ah, agbóníkíní fìlà barikade sálà ẹ̀rà fún kí ní ọmọ sí kí ní kí wọ́n dùn bọ́ bá sì jẹ́ pé pító náà labárí tí ó tutù jù tí ó gùn lẹ́jù bó sì ṣe askongi ohun mọ́ oyún olè ẹ̀kan náà ẹ̀dẹ́ kí ní wọ́n dùn kò sí tí ó fi sí ẹ́n kò sí kí ni ó bẹ̀bá sì kan bí ó bọ́ọ̀sì tó lè nínú ẹ̀rọ dúrà ẹjẹ́ àwọn oníṣùwúrù ìtàmì nìyẹn wípé ìjájú mọ́mọ́ lọ́jọ́ ọdún ẹni tábọ̀rẹ̀ sí kẹrẹ pẹran ẹ̀jínú ọmọ ọmọ àtọ̀ anábì àwọn náà ṣe bẹ́ tí wọ́n fi rọ́bà ṣe ré nílùú nínú masalasi ìjọ ọdún ọjọ́ òdùnmọ́ ní kìí sún sọjọ́ tá ma kàrà kìí sọjọ́ tẹ́yàn ma fọ́jú gbogbo ẹ̀ papọ̀ kìí sọjọ́ tẹ́yàn tún fi bí ipanú kọ́dà anẹ́bìlọ́lọ́run àgbà kọ́dà òtún lè rí àyè gbogbo ẹgbà ló fẹ́ súnmọ́lọ̀ tí tó ń gbáwẹ̀ jọ ọdún bàdẹ́dà ò fúnlẹ̀ mara ẹmẹ́jà fúnlẹ̀ mara wọ́n

kàṣìbẹ̀ ọ̀rọ̀ tí kàgbẹ̀ ìtàgbẹ̀ gbọ́gbọ́lọ́rọ̀ tí àáfà tìkẹ̀tìkẹ̀ kábóòdé oríkèkèrè owó kábóòdé oríkèkèrè ẹ̀mbá ní kípa káàmà àdúgbò bẹ́ẹ̀ ẹ̀bẹ̀ ìrìn lọ́pọ̀ jági bí ẹ ṣe máa ṣe fáwọn pàtàwà pé láàmà ó láàrínlọ́lọ́ nígbà bá tó parí ìdí láàbà tó láfẹ́ wà wọ́n ẹlẹ́sìn lọ́jọ́ àwọn ìtẹ̀gínà ẹwò pé ayé nù à ń tọ́ Hmm. Hmm. àwọn àgbàlagbà kan kọ́lọ́wọ́ kọ́lọ́ ọ̀dá kọ́kọ́ sáàrùn láwọn bà tó kólúwà sí ìdí ọ̀tọ̀ láàmà wòrán àwọn iléyìn àwọn kọ́kọ́ máa takìtì wọ́n na àbí gbogbo lọ So, ọlọ́run sí ajẹ́jẹ́ o jàmáà ẹ jẹ́ kí ìyàwó wọ́n mọ̀ pé a ń ṣe ọlọ́ ẹ jẹ́ ọmọ ọmọ ẹ jẹ́ rádùgbò ọmọ ẹ dákun aṣọ tá a báwọ̀ tó dá sọ ọdún ẹ má bọ́ lẹ́bọ̀rọ̀ ma wọ káàkiri àgbò kí a wá ní gbọ́nà kẹ́ gbàgbádá náà ah, ọdún lè ẹ̀mà jẹ́ ma fọ́ ọgbọ́ ẹ̀ ọmọ ìbá bomi á ya yí fàgbọ̀sá sí ẹbomi ọbẹ̀ sí ẹbomi ọbẹ̀ sí gíní ẹmà láàrẹ̀ta ọgbọ̀gbọ̀gbọ̀gbọ̀ jẹ́ kí a wá ní àǹsíyàn ẹn tí ìsìyàn náà lòmí oríire ní ẹkọ́ àkùrúta ló fẹ́ ṣe a ní ẹbọ́ ọ̀ta ẹbọ́ ẹ̀yìn gẹ́ẹ̀kì ẹgbẹ́ fẹ́ ṣe bẹ̀ẹ̀ tẹ́ni ẹ̀ẹ́tẹ́ni ìdákọ̀ọ́ ẹjẹ́ àṣì ọdún yìí kí ni ọba dẹ́dọ̀ yóò sí à ká má sì fìdí ní ọlọ́run sọdún ọwá pọ̀ àti láwí mọ́fántà ọlọ́ọ̀dá ẹmu sínú àgbì ọwá gbági méjì sẹ́gbẹ̀ ìkan ẹmu ìkan omi yọ́ sàgbọ̀nà lọ́wọ́ bẹ̀rẹ̀ látẹ̀lú ó sì mú tàwọn tó ká ah, omi yìí ẹjẹ́ wà sáàbà rábẹ́ <laughs> ẹmú ló sì mú ọlọ́rí ọ jẹmá gbogbo tọ́nà ń lè akún díẹ̀ tó wá fi rọmọdán fi kápa wà báyìí ẹmọ́ tó jẹ́ padà bẹ́wọ̀ ọba dẹ́dà omi fi wálẹ̀ a ń bẹ níwọ̀dà ní kẹsì rẹ̀ kọjọ́ ọkọ́ dákùn kó gba ìbàyàdà lọ́wọ́ wa rọmọdán lọ báyìí yọ́ ma ní àwọn tí ń bọ́ ọ̀rọ̀ wọn gbogbo kọ̀ọ̀kan dákùn jẹ́ àwọn àmà tó ti bọ́kùn rán ọ̀rọ̀ àtàwà àtàwọn òbí wa àtàwọn ọmọ wa àtàwọn aya wa àtàwọn àfà wa àtàwọn akí wa àtàwọn àna wa wáyé oṣù gbogbo wa lápapọ̀ bí hakila haula